دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀n yín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ kéèkì ẹ̀sán rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi wahda. ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب فيا إخوة الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba wà alhamdulillahi ọba tí adúpẹ́ fún ó náà ni ọba tí ó tún ṣe ní rọrùn fún wa wọ́n lẹ́kọ́ lẹ́kùn lè bá rí ní mú òwúrò lè wà rọrùn ọba tó ṣe wá lẹ́dẹ̀ èèyàn bó ṣe ṣe wá ẹ̀ tó yàwòrán wa táàrẹ wà tá dùn rí báyìí àwọn tọ́lọ̀wọ̀n bá dẹ́sáyé pọ̀ gan kó tó mọ̀ ọmọ dèmi àti ilé èèyàn ó dáwọn kan màálù làwọn bá ṣe tóbi tó àkànpá wọn jẹ ni ó dáwọn kan àwọn já kéèkéé rí wọn àfi ká máa lé wọn palábàdà. Wọ́n lẹ́kọ̀ lékún lè bá rí lè mú sọ́wọ́ wíwò lè lè wà rán. Ó dá wọn kan ẹ̀kan ló fà wọn dá tíyàn bá ti rí wọn bá àfi kíyàn pa ọmọ gíra bí tàbá rí wọn pa ó jẹ́ àwọn kan tí wọ́n ejò ni wọ́n bíyàn bá rí wọn ní kíyàn sálà bí kíyàn wọ́n mọ̀ láti pa wọn. àbọ̀kù làṣẹ irun bí bí kò ti dárí fàṣàwágò ṣàwòrán àwọn èdè èèyàn ó wájá kádùn orí kádùn wò ó ṣe mi àtẹ̀yìn náà bó ṣe ṣe ọ̀yà dúpẹ́ fọ́lọ́wọ́n bá o. alhamdulillahi wa samaduli ala alladhi huwa qadirun. ó nìkan alábá tí gbogbo ayé náà mọ̀ pé oró ń jọ lọ́wọ́ o. ọba olùkọ́ pa lórí gbogbo nǹkan lọ́lọ́wọ́ ọba kò sí sápa ẹ̀ká. Àbíwọ̀ rẹ̀ nǹkan ká sápa lọ́wọ́ ọ̀ká ni wọ̀láyì kò sí. Ó tọ́lọ̀ ń bá fẹ́ kó ṣẹlẹ̀ láyé kò sẹ́nìkan tó lè stọ́pù pé kí nǹkan náà máa wáyé. Ohun tí ò wá wá fẹ́ kó wáyé kò sẹ́n tó lè mú wá sí múṣẹ. Adúpẹ́ fọ́lọ̀wọ̀n ọba náà tọrọ alékun ọlá rẹ̀ fún àníbà Muhammad. Àwọn bá wa ṣe fún àṣàhábà àtàwà àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ wa àbí ọlọ́run kójọ kó fẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn ti ẹ̀ gangan ilé ìta ní padà jù ká àbámọ̀ sẹ́nu níjọ̀gbẹ̀rẹ̀ kí wọ́n pẹ́ àbádẹ̀ mọ̀ bádẹ̀ ṣe lè yí o kádẹ̀ wá ní pé mo mọ̀ ní ọlọ́njọ́ ṣàánú wa o ìta bá ń ṣe lọ́wọ́ tí ò da tí wọ́n lọ́wọ́ bá ò fẹ́ tó jẹ́ yìí tí ò bójúmu tí ò da tó lè mú wa jẹyà láyé lọ́run ọlọ́njọ́ jájáwọ́ ń bẹ̀ àwọn ìta bá ń ṣe ilé tó dáa tó yẹ́pọ̀ gangan ní tí ọlọ́run bá yọ́nú sí ọlọ́run jọ túbọ̀ fẹ́rọ ọlọ́run sí dáadáa a tó ń kíra wa káàbọ̀ lónìí síbi ìdánilẹ́kọ̀ọ́ wa bá ṣe máa ń bá bọ̀ àbí ọlọ́run bá kó jọ kó já bá débi dáadáa àwọn tá ni Islam ẹ̀sìn ayérayé Islam ẹ̀sìn àdáyébá Islam ẹ̀sìn tọ́lọ́run bá fi ránṣẹ́ sí gbogbo ẹ̀dẹ́ islam ẹ̀sìn àláfíà ẹ̀sìn àsìnlá òun náà ni àlàyé tà ń ṣe fún wa láti fi jẹ́ mélòó sẹ́yìn àwọn àwọn òpó bí yàn bá ti ń gbé nǹkan tó ń gbé lárugẹ tí yàn ròyìn nǹkan tí yàn bàbàrà rẹ̀ ó yẹ ká tẹ̀lé máa mú àwọn tí nǹkan náà fi jẹ́ tà ń ròyìn tà ń bàbàrà tà ń gbéga lè máa sọ àwọn nǹkan tó fàtà fi ń gbé gata fi ń gbé lárugẹ Àfẹ́ sọ àwọn àdáyẹrí ti ń bẹ fún Islam fẹ́ tí ìgbọ́ gbogbo àgbáyé kó ní kálukú náà bá lè gbọ́ kábà lè mọ̀ wípé tọ́ à ní Islam sẹ́ oríire ń bẹ fẹ́ni tọ́lọ̀ bá lè máa rí ṣe àbẹ̀rẹ̀ kó jọ ọ́tùpọ̀ sọ̀rọ̀ ọlọ́run wà nínà límò máa ìṣẹ́zá tí nínú àwọn nǹkan náà rẹ̀ láàáyò jẹ́jù dìínú ìsáwà bẹ̀rìnà àbíyàbí wàl'asíwádìí wàl'asífàrí wàl'ahamari ìlàlẹ̀ ìsìláàmù ààrẹ láyé Àbí nínú ìsìláàmù láti láǹfààní àti rí ń ta fẹ́ tún kalẹ̀. Inú sáwà bẹ́yìn àlẹ́ ọbẹ̀ yọ́bìn. Ìsìláàmù ni ẹ̀sẹ̀ kan eléyìí tó wá ṣe

ìbò làrin eléyìí rárá bòròrò làrin eléyìí fúlàní làrin eléyìí rárá o sáwà bẹ́ẹ̀nà ilẹ̀ àbíyàdì wáyà ìṣòwádí. Ìsìláàmù ló jẹ́ ká mọ̀ pé kan náà ni gbogbo wa. Wáyà sífà rí wáyà. Ìsìláàmù ló jẹ́ wọ̀ pé èèyàn jọ ni wá. Ó wá mú gbogbo àlàyé wá láti fi jẹ́ ká mọ̀ pé má inna khalaqnakum min dhakarin wa أنفا Ọlọ́run bá ní mo pẹ̀ ẹ̀dẹ́ ènìyàn. Yá ayyuhanna. Kí ni tọ́lọ̀un ṣe ń pè mí àtẹ́yìn? Suratul Hujurat. Suratul Hujurat ti là ń kàí. Ayà tẹ́tẹ́. Ayà kẹtàlá. Yá ayyuhanna. Ọlọ́run pẹ̀ ẹ̀dẹ́ ènìyàn. Inna khalaqnakum min dhakarin wa أنفا أتك نوتيلي أريكم بطلع أنفا يا أيها الناس ìtumọ̀ rẹ̀ ni pé ó ń pẹni tó rúkọ rẹ̀ ń dé orúkọ mùsùlùmí. yà á yohana ọ̀rọ̀ ó ń pẹni tí kìí ṣe mùsùlùmí. yà á yohana ọ̀rọ̀ oríṣiríṣi gbogbo àwọn ìran èèyàn tá a wà láyé lọ́wọ́. yà á yohana sọ ọ̀rọ̀ yìí yanjú àwọn èròkèrò tó wà lẹ́mìí ẹlòmíì nípa ẹ̀sùn Islam tó fi ń rò pé bóyá Islam àwọn mùsùlùmí bóyá ẹ̀sìn kan ni tó ní ká má bẹ́lòmíì ṣe kọ́mà fẹ́ràn ẹlòmíì kọ́mà àdínyẹ ẹlòmíì látàn ìsìláàmù kọ́ ò. iná fọlá kọ́nà kan mi dákẹ́rin wà ń fà. ọ̀rọ̀ ń dá wa lọ́kùnrin bákan náà ń dá wa lóbìnrin. wàjà àìlínà kò mú ṣòrin bá wà kan bá ìlàlítà àárọ̀ fún. ó wá dá wa ní ìran ìran ó ń dá wa lóríṣiríṣi ìdílé ìdílé oríṣiríṣi agboolé oríṣiríṣi ẹbí. wà ń bá wà kan bá. òun mọ̀ àmọ̀ dáa bẹ́ẹ̀ táà jọra wa èdè wa ọ̀dọ́gba ẹwò kódà ní ògùn tó ti tàwà yìí èdè ló wà ń bẹ̀. aláwọn tí wọ́n ṣèdè ẹ̀gbá ìlú ìṣègbè máa ń sábà sọ yẹn. àdàrà tí wọ́n kọ̀ jẹ̀bú ó pọ̀ ó fọ́n lẹ́wọ́n agbọ́lẹ́nu ẹ̀ ilẹ̀ Yorùbá yìí náà ẹgbẹ́ àdẹ̀rẹ́ àwọn tí wọ́n fèdè ní tó jẹ́ ti àwọn ará wa ní yẹwa lọ́wọ́ wọ̀jẹ́ lílẹ̀ ọ̀rọ̀ ọba lòun mọ́ ọmọ dán bẹ́ẹ̀ tó mọ́ ọmọ ṣíwá bẹ́ẹ̀ wọ́n bá wọ́n kọ̀ bá ìlàlẹ̀ tààrọ̀ fún wọ́n ní ọ̀tọ́ ọ̀bẹ́ káàfi ṣe náà ní kákan fi lè dára ọmọ ẹ̀yà báyìí láàrin eléyìí ẹ̀yà báyìí láàrin eléyìí náà Kákan lè fi mọ báńdì orí ilẹ̀ ara wa tẹ́ra wa. Inna akramakum 'inda Allahi atqakum.

ẹni tó bá páyà ọlọ́run ọba jì ọlọ́run bá lóhun ẹni tó jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run kẹ́lẹ̀ ìbá lè máa yẹ́ wa lẹ́ ń gbálàyé rẹ̀ yìí bọ́lọ́run ṣe dáwà nìyẹn tí Islam وقال النبي صلى الله عليه وسلم أيضا أنتعنا بقى محمد الناصر ألا لا فضل لعربي على أعجمي إلا بالتقوى أنا بينكو صلاة كان لوري لاروا تفاشي لوري لدي مي ولا يريد بقى لسيحاج ọ̀rọ̀ pẹ́ tàn lábọ́ sí sọ́fú wájú ẹ̀tàn èèyàn dúdú sí sọ́fú èèyàn Bákanáà ẹ̀yà mí náà gbọ́rọ̀ máa rò pọ́ náà dájẹ́ lómí lọ, àbó ń tajú lárọ́ lọ. Wàláàlẹ́ àhàmàrọ̀ aláàṣíwádà. Arábìn èèyàn púpọ̀ gbọ́rọ̀ rò pọ́ ń dájẹ́ èèyàn Má jẹ́ káwọ̀ rẹ̀ jì sí fù ẹ tó máa rò kó wa máa rò pé wọ́n dájẹ́ lómi ìlọ rárá ẹ̀rí pé ní kìsìlámù wa mú wa ó wá tò wá sí sọ́fù kanáà sọ́fù kanáà kìsìlámù tò wá sí yìí láti lè fi jẹ́ ká mọ̀ pé dọ́gbandọ́gba ni wá ìsìlámù wa tò wá sí sọ́fù kanáà láti jẹ́ ká mọ̀ pa dọ́gba lórí ìran ni nígbàtà bá tọ̀ wá fún ni ní gbogbo àwọn wá láyú jẹ́dù dínú sáwà bẹ́yìn alẹ́ àdíyàdì wọlé àṣíwádì. ìdíṣàn pẹ̀lẹ́sìn àlàáfíà nìyẹn. wọlé àhámárì. tàbájá kẹrẹrẹ mọ́sídù olówó bílọ́níà òun náà forí kanlẹ̀. oríkẹrẹkẹrẹ rẹ̀ náà fi kanlẹ̀. na tó máa tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn lè jẹni tí ò kan tó ẹgbẹ́ náà ló máa tò sí o tàbá gbé ìhẹ̀rọ́mù tààrà ṣíṣe hajj àbí ọmọrọ ẹwọ olówó àti mẹ̀kúnnù ẹ̀ ní mọ̀yàtọ̀ láàrin wa ní tí Islam mú wá nìyẹn o kò fẹ́ kẹ́ni kan máa ṣìyàn ràn lórí ẹlòmíì já mm. tún tẹ̀síwájú ṣe kàbílẹ̀ wáṣẹ̀. wọ́n mi náà ni mo máa yìí záàtì. ó pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ díẹ̀. láàyò ìjẹ̀dù dínú amọ́rọ̀bí tàlímì wà àwọ̀ màkìtì máa lálẹ́ àìlmì náà fi hàn ìlàlẹ̀ ìsìlá. ẹ̀sùn síláàmù lẹ̀sẹ̀ kan ilé tó wá yanjú rẹ̀ láyé fàrẹ̀ léyà. amọ́rọ̀bí tàlímì náàzìrín. Ó ṣe ìmọ̀ wíwá lọ́rọ̀ ayẹ̀ tánàbí tó fi dìídì sọ pé tọ́lábọ̀lì ilmi faridatun ala kulli muslimin. Oríṣàlọ́wà kò sí Mùsùlùmá ń bẹ̀ fọ́nwọ́ tó ń ké tó tún ké wa Mùsùlùmá.

kò tún síbi láti ti fẹ́ bẹ́ẹ̀lẹ̀ pàdé ó kẹ́kẹ́ sọ́dọ̀ wa nínú islam ni gbọ́n tọ́lọ̀ sọ nínú alukoran nípa pàtàkì ìmọ̀ tó tún ń ṣàwọ̀ òbí lójú kòkòrò tó ń ṣàwọ̀ ọ̀dọ́ lójú gbogbo àwa kan nínú àwa èèyàn nínú àwùjọ ká tó fọ̀nà ń tà ń káwà lọ gbájúmọ́ ìmọ̀ wíwá. Ọ̀dáúlá nàfáwọ́ mi ń kò lè fi ríkọ̀ tí nínú ọmọkọ́ yúfà tó lè yàtà fàkọ̀hó fi tí. Wáyà iye dáadáa yé tún síbi tí wọ́n ti tẹ́lẹ̀ náà. Yàtà fàkọ̀hó fi tí ni wà lè yóò zìrò kọ́ọ̀mọ́hún ìdágọ́jà ilẹ̀ ìgbẹ̀rún. Àwọn ẹ̀nẹ́tọ́rí ká máa jà. Àtúrọ̀ yìí tó bá jẹ́rọ̀ àtú sí takáyé gbọ́. Àwọn ọmọ ya wá kọ́ wa lọ tó àyà yìí sí pé túnmọ̀ rẹ̀ ni pé gbà jáde lọ. Rárá o, alógójì ọjọ́, oṣù mẹ́ta, oṣù rárá, ìyẹn kọ́ láyà yìí ń tọ́ka sí jọ torítọ́ lọ́n lọ kàtẹ̀ fírí àyà. Má tú àyà ni pé lọ wá ìmọ̀. Fọláwọ́lá. Ọlọ́run bá ní tó bá lè ṣẹlẹ̀ pẹ́ lè láàrin ara yẹ̀yìn àlúmọ̀ yìí. Fàláwòlá na fàrọ̀ mi kò lè fẹ́ kan tí mìnú hàn. Káwọn èèyàn kan nínú yín kẹ́ẹ̀yàn àwọn èèyàn láàrin ẹbí nínú jọmọ́, mọ́dà nínú tó yẹ kó jójú ṣe mọ́sánásí náà ni pé ẹ máa spọ́nsà àwọn èèyàn pé kí advance dáadáa kọ́ lọ jẹ́ kí ìlú advance jù wọ́n lọ. Irú àwọn ìlú báyìí, wọ́n máa ń fi ẹ̀kọ́ kódà wọn máa ń dìídì tún fún ọmọ ní àǹfààní kọ́ wá kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ kódà wọn tún máa fún ọmọ ìlú míì láǹfààní pé wá kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ wa tí gbogbo àwọn ọmọ lórílẹ̀-èdè kákàkiri ilẹ̀ lárúbá jẹ́ kan nínú ra òlú tàà sọ yìí. fàlàúlà aláfàwọ̀ mẹ́rin kú lè fi ríkọ̀ tí mi ní hàn. ọlọ́run bá ní tó bá pẹ́ àwọn kan nínú yẹ bá lè dìde kẹgbẹ́ra. wọ́n ìfà tó ìmọ̀ fíkíù nìyẹn anábìdẹ̀ sọ pé mọ́ yóò rédè lọ́hùn bí ẹ̀kọ́ ìrọ́ wọ́n ni ọlọ́run bá fẹ́ orí rẹ̀ ayé àti tọ̀run fún anábìdẹ̀ ọlọ́run ajẹ́ kó gbọ́ ìmọ̀ fíkíù yìí kí ló bá àwọn èèyàn jẹ́ lè ní tọ́ fi ń wóròwòrò àìdíkọ́ni. bàbá kọ́jọ́ fàyè náà lè fi pẹ́ àfúdọ̀ ìlú kọ́ọ̀sì bí. torí ẹ̀rọ àfáwà yìí náà fi ń sọ láti máa túmọ̀ yà lùkùrá ní pé tàfàfà fà iná ìfẹ́kì ha. àfúdọ̀ ìlú kọ́ọ̀sì bí. àbá àdẹ̀wọ̀ náà lọ má kàn máa lọ ṣe copy and paste. tàfàkọ́n. má kàn máa lọ ṣe fọlọfọlọ. Àbá tí a ń sọ pé ó wà lọ́lé kí ó ọ̀pọ̀ kó tí ẹ̀. Fáyín náà lè fi ìkì ọ̀fún dánú kọ́ sí pé ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ máa padà ń jẹ́ alágídí ni. tó bá tó lọ kó sọ́wọ́ àwọn ará bí ó lè jásùkò tí ọkọ̀ fi kéwú alágbàníwà máa fi pákiri ó lè jásùkò tí ọkọ̀ fi kéwú wà tó máa jó ni wà máa gún wà máa lọ ẹ̀hẹ́ àfikẹ́yàn láà

kẹ́sìn èèyàn má dàrú kò ní jẹ́ kí èèyàn máa ṣàtìdànù ẹ̀sìn. fàyín la fàtíhà ó. àìsí àwọn ẹyẹ fi kí ní ìsìn olóda orí àwọn èèyàn rú láwùjọ láti ṣe ń gbọ́nà fílà òru tèní. ah ibi táyé lajú dé yìí àìsí àwọn ẹyẹ fi kí ní kò sí mọ́ ẹ̀sìn ní láwọn yá sì fi ń fèrò rí kún láti dúró lórí kàdà àwọn ṣe kankan ní méjèèjì. Fàyín náà fàkí ẹ̀rùn. Dájúdájú ẹnìkan tó jẹ́ nìkan tí ó mẹ́sìn. Wá ìdáhùn. Ẹnìkan tó gbọ́ fíkì òye láwùjọ. Múta wà rẹ̀ àrùn. Ó lè jẹ́ ẹni tó jẹ́ aláṣàjẹ́ tí kìí ṣe ní ọmọdé ọ̀nà jáyà. Fàyín náà fàkí ẹ̀rùn wá ìdáhùn múta wà rẹ̀ àrùn. Ó tọ́ lọ bá ṣàníyàn tó bá gbọ́ ìmọ̀ fíkì òye. Fàyín náà fàkí ẹ̀rùn wá ìdáhùn múta wà rẹ̀ àrùn. Àṣàdù àlà. Àṣàfánì mi ni àìsàn على شيطان ابن علي عابدين àbọ̀wà yẹn ní ẹni yẹn ó ní agbára lórí ṣètọ́nì ju ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tí wọ́n kàn sí lọ́run tí wọ́n nímọ̀ àgbọ́yé ẹ̀sìn lọ ẹjọ́ kọ́ mọ́ ní kéwò sónà ọjọ́ kó gbọ́sìn yìí ó gbọ́ yóò wà kó tún gbọ́ ìjà wà pàápàá Wàláwọ́lá àwọn náà ń bẹ ọlọ́run fáwọn ọmọ wa tí wọ́n bọ̀ lọ́la kọ́lọ̀ jẹ́ kí wọ́n tó ní ìmọ̀ kí wọ́n tó gbẹ́ẹ̀sì yé fi kọ̀tí mi ní ọmọ ìfàtò ní àtàbákọ̀ òde Ọlọ́run bá ní lára táwọn tí wọ́n fẹ́ lọ kọ́ ìmọ̀ yìí, áyà ń kà yìí,

à ń bí ọlọ́run kó jọ kó má padà wá jẹ́ ìpẹ́rọ̀. wàlẹ̀ yóò bí irú kan máa fún mi ìdá àwọn jà ń ilẹ̀ yẹn. ló gbọ́ sóra tá ń kà sóra tó táwọ́bà láyà tá ń kà àyà one twenty two. ولينذروا قومهم إذا رجعوا إليهم قومهم إذا رجعوا إليهم آه سنة الدنيا بس bákan náà rẹ ni a máa wá ṣèkìlọ̀ fáwọn èèyàn wọn táwọn bá ti lọ tó fún ọba ti wà ìdárọ̀jàú iléhìn tó bá ti lè kí ó dé tí kí ó bá ti yanjú tán tó bá wá padà dáadúgbò ọ̀nà wọn máa sọ fún àwọn bàbá ìpé bàbá kò sí tó ń jẹ́ wàlà Ramadan àwọn náà máa ń gbà kí ó bá ti yanjú àwọn náà máa máa kìlọ̀ fáwọn èèyàn wípé kò tí ń rí dókítà orí tèmi àwọn náà sọ pé mọ́mí ya irun lẹ́ kítẹ̀ ẹ̀bù ẹsẹ̀ yìí mọ́mí wo lẹ tún lọ́jọ́ sunday mọ́mí lẹ́lẹ́tì rẹ̀ kọ́dírí kẹ mọ́mí àwọn káàmù ní gbogbo nǹkan yẹn ọmọ yìí tó ti kéwù súnà tó ti yé wọ̀lẹ́ àwa la ojú yìí. líyàtà bá kọ́ الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم لعلهم يحذرون àwọn ètò wọn sọ fún kọ́lọ̀ ń kó lọ sí sọ yìí ní sábàbí àti kíkà wọn ní náà gbọ́ kí wọ́n bá kí wọ́n lè bá wọn sí. pẹ̀lú ìsìlámù ṣe tòjó ó ń pè wá síbi ìmọ̀ ó tún ní káyọ̀kan ọmọ náà lọ kọ́.

ẹjọ́ ń bẹ̀rẹ̀ kí a mọ̀ tọ́lọ máa yọjú láàrin àwọn èèyàn ibi tó ní kálukú ti kówó jọ àti ibi tó ń náà sí ìgbò ẹ̀pátá nìyàn máa déwájọ́ ọlọ́run rúgbọ́ láàárín ó jẹ́ dúdú inú ni a máa bọ́ sí tẹ́ẹ̀lì ìwà àrọ́ makìtì máa na ní ilmi náà fi ìsìlá وعالمهم بعلمه لم يعمل العالم بعلمه لم يعمله وعذبه قبل عباد الوثن وعذبه قبل عباد الوثن معذبه قبل عباد الوثن afọ́wà yìí ẹni ẹ̀rẹ́ tó ní mímọ̀ tí ó rí ó mú halali ní halali kò jú rẹ̀ fáwọn èèyàn ó mú haram ní wọ́n fẹ́nu bó kò fẹ́ tí ọ̀rọ̀ ń gbọ́ kò tí ẹ̀ lápá lára wa. Adẹ́yẹ ṣe bí díàwọ̀ ẹ̀ jáwọ́. Ẹni tó bá tí ò bá ń sọ fáwọn èèyàn. Ìrìn lè ìlàmì àmàlà. Ọwọ́ àwọn agbájúmọ̀ bóyá ó yè bá ilé kan ní ìlú lọ́la. Bóyá àwọn olóṣèlú kan lè wá kílíṣì mọ́hun. Bí ìrìn lè ìlàmì àmàlà. Ó Mùhàzàbùn kọbílá, ọ̀gbá dí ní wáza ní. Ọláyé kó jẹ́ sọ̀lá fi ẹnì kó jẹ́ pé aṣọ mẹ́rin là ń pààrọ̀ lọ́rùn, wọ́n mà tẹwa lọ́rùn. Mùhàzàbùn kọbílá, ọ̀gbá dí ní wáza ní. Bẹ́ẹ̀ kọ́ pé rẹ́ńjì ro fà fún wa, akúnkún máa lò tán jẹ́ kà wá lábẹ́ kúrò láyé jẹ́. Ọ̀kọ̀ọ̀lá sọ́lọ́lọ́ rẹ̀ ní ìwọ̀n. Bẹ́ẹ̀ bá tẹ́mọ̀ tí ò bá lò dára, á jẹ ìjàkọ́lọ́ tó fi àjẹ́ wa pọ̀ sí pẹ̀pẹ̀. Kọbílá, ọ̀gbá dí fi àjẹ́ ni tí ń sin nǹkan mí lẹ́yìn Ọlọ́run, nígbà tó dà kí á mọ̀ àwọn ẹni wọ̀nyí tó mọ̀ òdodo tí wọ́n ọ̀tọ́ tó ẹ̀sùn máa yàn lójú àwọn náà kọ́kọ́ jíjà. Mọ́ àjàbọ̀ láti sọ́dọ̀ ọ̀rọ̀ yàn fúnra apá àti ká máa sọ̀rọ̀ fún yàn. Àwọn tó prompt wà rí ta fi ń sọ àwọn náà mọ̀ pí ká máa ṣe wà sí òdodo kò sábà jáwó bí tẹ̀yìn tẹ̀ ń dà lúrú márùn-ún lójú tẹ̀ ń fàwọn èèyàn ṣòwò ah. ṣùgbọ́n tẹ́wà lọ́rùn bẹ́ẹ̀ àti gbogbo àtàjọ ń sọ ká máa sọ ká fi pàdé ọlọ́run pẹ̀lú dáadáa. Ẹgbọ́n tánà bí sọ. Ẹgbọ́n tánà bí Muhammad sọ. Oṣù ilẹ̀ àìlèmé. Arábìnrin ẹnikẹ́ni tó wá bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ìmọ̀ kan àwọn àpá tí wọ́n ń fa ó Fákàtàmọ̀wó. Ó mà dájọ́ ṣokùtò, kò wá rẹ́ sọ fáyàn kó kò gbọdọ̀ kọjá kókó sẹ̀. Fákàtàmọ̀wó. Ó bà tó kì márùn nínú mọ́rẹ̀ ẹ̀sìn àwọn Mùsùlùmí láwọn obìnrin wa ni kò wá sọ fáyàn. Fákàtàmọ̀wó. Ó wá fi mọ̀ yẹn pamọ́. Ìwọ àfà tó lọ kí ó tó lọ kí ó dáràn. Alìjàmẹ̀fọ̀ lọ́wọ́ yẹ́ mínàná. Ẹ̀sẹ̀ rí ọ̀gọ̀rọ̀ àwọn àpáàtọ̀ súnmọ́ opportunity láti súnmọ́ president, wọ́n opportunity láti súnmọ́ governor, wọ́n opportunity láti súnmọ́ àwọn senator, wọ́n opportunity láti súnmọ́ olówó àwọn èèyàn ńláńláńláńlá. Ọ̀wọ́n sọ tọ́rọ̀ fáwọn ẹni wọ̀nyẹn. Máa ń sọ ìlànà ìrìnlẹ̀. Wọ́n táwọn fẹ́ jẹ lára wọn nìkan náà wà áfta. Ṣàngó. Ọlọ́pọ̀ tọrọ wá sọ Ọlọ́run tó wá ń fi ń pamọ́ tí ò sọ fára yìí tí ò sí òdodo fára yìí. A lè lọ́wọ́ yá ó máa lè kìí ọ̀rọ̀ làwọn ń sọ yí àgbọ̀dọ̀ mú tọ̀rọ̀ ká máa sọ torí ẹ̀ ló fà tó fi jẹ́ pé nínú àdísà náà bí náà ni pẹ́ta bá rí dáadáa táwọn èèyàn bá ń ṣe kákí wọn lórí dáadáa bákanáà tàbá rí táwọn èèyàn bá ń ṣe ohun tí ò dátọ́ kan kọ̀ ànábìnrin ká kọ́ ọ́ ká má dákẹ́ lórí ìwà bàjẹ́ lè fi máa ń gbọ́ ní a máa ṣe wà a máa ṣe fún a máa ṣe wà a ṣe wà sí fún ọmọ obìnrin àwọn tó ń bóra gbogbo là ń ṣe wà sí fún àwọn obìnrin tí wọ́n ṣaṣẹ́wó à ń ṣe wà sí wọn kókò dáa ààrẹ tí kankan lọ́dọ̀ ọdún pé kí wọ́n ṣoríire lọ àwọn ọmọkùnrin tí wọ́n lè yẹrí tí wọ́n ń dirun aṣíwà tí wọ́n tó kò dẹ̀ máa ṣe máa àwọn àpá tí wọ́n ń gba owó lọ́wọ́ òyìn tí wọ́n ń ṣe jẹ́là bí tí wọ́n ń wọ́ṣẹ́ wọ́n tó ẹyìn ṣe máa àmàrọ̀ bí tààlì ní ṣe èròǹgbà wa nípa abẹ́ bá òyìn nínú jẹ́ èròǹgbà wa nípa abẹ́ ká òyìn kájọ tí oríire lápapọ̀ tí wọ́n kúrò níbi ìwà bàjẹ́ tó rọrùn ọyàn tí wọ́n ní ká sọ fún wọn kì í ṣe ká tó lè ká pàdé níwọ̀kuwọ̀ ká máa wá èlé ẹ̀ káàfọ́ arúléwọ̀kuwọ̀ lóde kọ́ máa wá kí kọ́ máa kìtòrò owó tó fẹ́ ná wọn kí ló fẹ́ fún yín wọ́láyí ń tọ́lọ̀ ọmọ òfún ẹnìkan ò lè fún ẹ. ilé ìjẹ́ lára tó pàtàkì ìta anábẹ́ Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ tó tún sọ fún àwọn àlùmọ̀ yìí nípa bá a ṣe gbọ́dọ̀ mọ̀ kí ló kàn kí ni ò kàn kí ló yẹ kí ni ò yẹ. irẹ́ ọmọ àyà ni mùsùlùmí kú oríire bákan náà rẹ tó náà ń gbọ́ gbogbo nǹkan àtúnbẹ̀rẹ̀ sí túlẹ̀ lọ́dún tí ìsìlámù ti wá ń wù ẹ́ o ti ń develop interest nínú sáàmù àbí welcome

Àbẹ̀lọ́n bá kójọ kójọ kó gbá ní ìbádà lọ́wọ́ wa. Ẹ̀yin ìmáàmù lẹ́ẹ̀kan sí ká tún máa rán yín létí, ẹjọ́ bá wa dẹ̀ tàràwí ìtẹ́ ń kí ìfà kìràkìtà yìí ti pọ̀ jù. Bákan náà, ẹ̀dẹ̀jọ́ a tún sọ fún yín, ẹ máa bá wa ṣàlàyé òdodo ọ̀rọ̀ fáwọn èèyàn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmúra àwọn obìnrin àtàwọn ọkùnrin jẹ́ jẹ́ jájọ para pẹ̀lú ẹ̀kan náà ká paná sílẹ̀ òru tèní ẹ̀rọ kàkíní kan fásitì àkíní kan ẹlẹ́yìn náà kíní kan gbogbo eléyìn àní ẹja parẹ́ ìjọpọ̀ àdádálẹ̀ iṣẹ́ máa ṣe káàkiri ẹ̀nà kílẹ̀ fẹ́ jẹ lérè ní tọ́lọ́wọ́n bá lóhun òfẹ́ tàbí ní kò dáa ẹnikẹ́ni tó bá ṣẹ̀dádálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run àdálù láyà ni دلهم باكو جو تقولوا لما شيء بلجوا فاتا فاتا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero 35 75 14 66 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́nẹ̀ Abẹ́òkúta.